ò ń yan àlè mọ́kọ lára. sojú fúrú ò mójú jẹ kòkòrò rẹ gbé nǹkan mì sara wúyẹ́ irú rẹ ní máa rí ọkọ irú rẹ tọ́ ọmọ yìí àlè tó o ní ń ta. tó ń pè wọ́n ní aláàánú rẹ irú rẹ irú rẹ kọ́ wọ́n wá ń bẹ̀. ọ̀pákùtẹ̀lẹ̀ tó fi bẹ̀rẹ̀ wíwá ìyọ́nú ọkọ rẹ ní ìbẹ̀rù Allah. ìbẹ̀rù Allah ẹni. ìkejì ìwà rere ìwà rere ọmọ tí ń pè níwà rere o o sì mọ tí ń pè níwà burúkú ọwà nílé ọkọ ọlọ́fẹ́ ríyọ̀nú ọkọ ìwà abú wa kún ọwọ́ rẹ kìí ṣerú rẹ ní má ríyọ̀nú ọkọ. ìwà rere dọwọ́ rẹ ìwà rere ni ọ̀ṣọ́ ènìyàn ìwà rere ó ní kó o fi sí ọ̀ṣọ́ ara rẹ. obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ èyí tó lórí ọkọ ṣé òṣùkà bá ń bà lóṣù ni. ìwà rere dọwọ́ rẹ ìwà arábìnrin tó ọba fẹ́ rí ìyọ́nú ọkọ rẹ. ọkùnrin kan dé ọlọ́run wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé kí ni ń jẹ́ wà rírì ànábì ni wọ́n náà bí rẹ léèrè wọ́n náà mọ tí ń jẹ́ wà rírì kódà káwọn èèyàn máa sọ fún ọ pé wà rírì ni ìwọ gan fún ara rẹ nínú ẹ̀mí rẹ nínú ọkàn rẹ ọmọ nǹkan ti ń jẹ́ ìwà rere. ìwà rere ni ohun tó ń ṣe tọkàn ẹ balẹ̀ lé lórí pé ẹnì yòówù kó bọ́ ọ níbẹ̀ kò sí problem ìwà rere ni. ìwà burúkú ni ohun tó ń ṣe tó o mọ̀ pé òun yọ ọ ṣe ni o kí wọ́n ká ọmọ bẹ̀. o rí ìyọ́nú ọlọ́run lẹ́yìn náà fẹ́ rí ìyọ́nú ọkọ rẹ ó níwà rere lọ́wọ́. ìkẹta ìtẹ̀lé àṣẹ Allah àṣẹ òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn náà àṣẹ ọkọ àṣẹ ọkọ obìnrin tí ń wá ìyọnú ọkọ rẹ̀ àṣẹ ọlọ́run yóò máa mú lò àṣẹ ànábìwá sallallahu alayhi wa sallam yóò máa lò ó lẹ́yìn náà àṣẹ ọkọ rẹ ìdí ọkọ ẹ fi kún rèé tó o bá fẹ́ jáde lọ ọbì kan kì í sànẹ́bì ni ó yọ̀ǹda fún ọ kì ni lọ sọ pé ọlọ́run pé o pe ọlọ́run pé o fẹ́ lọ síbẹ̀ rẹ ọlọ́run sì ọ. o si ní sọ pé muhammadu ló pe, ànábì muhammadu ti kú kọ́ wa sọ pé ńgbọ̀ fẹ́ lọ mọ̀pó o ti gbàyànjá lọ́wọ́ anabi muhammadu òpòrọ́ ni ọ́ so ọwọ́ ọ̀tá ló ti gbàṣẹ ọwọ́ ọkọ rẹ ni obìnrin tí ń wá ìyọ́nú ọlọ́run kò ní jáde láì gba àṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ àṣẹ ọkọ rẹ̀ ni ó fi máa jáde bọ́kọ ẹ̀ bá ní kó má lọ kò ní lọ. àṣẹ ọkọ rẹ tọ́ ọ bá ti tẹ̀lé tàbọ̀ jáde láì gba àṣẹ lọ́wọ́ ọkọ rẹ tó fi lọ tó fi bọ̀ àwọn màláíkà ọlọ́run wọ́n mọ̀ ṣẹ́bi lé ọ ni wọ́n mọ̀ ṣẹ́bi àṣẹ ọkọ lórí obìnrin ti ń bẹ nílé ọkọ a ah! ọkọ já àṣẹ gómìnà lù. torí gómìnà ò dọ́ ọmọ gómìnà kò dọ́ ọmọ ó kọjá àṣẹ ààrẹ ìlú torí pé ààrẹ orílẹ̀-èdè kò dọ́ ọmọ. abẹ́ ọkọ ẹ ló wà kódà bó lọ lé yín láti lọ kí bàbá rẹ láti lọ kí ìyá rẹ dandan ni kí ọkọ rẹ fún ọ láṣẹ pé kó o máa lọ dandan ni kó fún ọ láṣẹ pé kó o máa lọ. àṣẹ ọkọ lórí obìnrin tí ń bẹ nílé ọkọ kò wá optional o. kò wà optional compulsory ni alhamdulillah dandan ni ọgbà àṣẹ ni ọgbà àṣẹ lọ́wọ́ ọkọ ni tọkọ ẹ bá ti sọ pé no ṣé bóun wá ìrònú ọkọ ni no náà nù bọ́ bá sọ pé yes yes náà nù. ẹ̀yin lẹ́ni kí n sọ bẹ́ẹ̀ ṣe rí ọkọ mo fi ń kà sí ọ létí yes ọkọ is yes is your yes no ọkọ is your no. ìkẹta nìyẹn o ìkíní ìbẹ̀rù ọlọ́run ìkejì ìwà rere ìkẹta ìtẹ̀lé àṣẹ ọkọ lẹ́yìn tó ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run àti àṣẹ òjíṣẹ́ rẹ̀. ìkẹrin bọ́ ọ bá fẹ́ rí ìyọnú ọkọ jíjẹ owú mọ ní ìwọ̀nba jíjẹ owú ọkọ mọ ní ìwọ̀nba. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ohun tí ò lè jẹ́ kí wọ́n rí ìyọ̀nú ọkọ wọn ni pé owú tí ń bẹ lára wọn owú àdánwò ni owú gbóná ni owú tí kò fẹ́ kò fẹ́ rí obìnrin míì gẹ́gẹ́ bí aya. pẹ̀lú ọkọ rẹ̀ o ò lè rí ìyọnú ọlọ́run báwọn o ò lè rí ìyọnú ọkọ ẹ báwọn. ó ní owú lára níwọ̀nba níwọ̀nba torí kọ́bẹ̀ rẹ̀ lè dùn ó ní owú lára níwọ̀nba ìwọ̀nba ni o. ìwọ̀nba ni owú. obìnrin tí ń wáyọ̀nú ọkọ yóò máa jẹ owó ọkọ rẹ̀ ní ìwọ̀nba ìwọ̀nba ni o bí irú ìwọ̀nba iyọ̀ tá a máa fi sí ọbẹ̀ ṣọ́ọ̀mọ̀ pé iyọ̀ kò gbọ́dọ̀ pọ̀jù nínú ọbẹ̀ yóò bọ̀bẹ̀ jẹ́. bówú ṣe rí nìyẹn iyọ̀ ò gbọ́dọ̀ má sí nínú ọbẹ̀ yóò di ọbẹ̀ àtẹ́ kò sì gbọ́dọ̀ pọ̀ jù yóò di ọbẹ̀ rẹ́fun-rẹ́fun. bí iyọ̀ bá sínú ọbẹ̀ ó di àtẹ́ tó bá já ó di rẹ́fun gbowó ṣe rí nù. obìnrin tó ń wáyọ̀nú ọkọ rẹ̀ yóò ní owú lára yóò jowú ọkọ rẹ̀ ní ìwọ̀nba. bọ́ọ̀ bá jowú ọkọ ẹ rárá ọkọ rẹ ò lè yọnu sí ọ bọ́ọ̀ bá jowú ọkọ rẹ jù ọkọ rẹ ò lè yọnu sí ọ. nọmba five nǹkan karùn-ún tó fi rí ìyọnu ọkọ jíjẹ́ aya tó moore jíjẹ́ aya tó moore more than seventy percent obìnrin tí ń bẹ nílé ọkọ aláìmoore ni wọ́n aláìmoore tààrà ni wọ́n tó bẹ́ẹ̀ gẹ́ sànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ pé nígbà tí mo lọ sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá mi nínú òru al-Isra wal-Miraj al-Isra walimiraj ìrìn àjò òru àti ìgun sánmà lọ. wọ́n mú ànábì Muhammad ṣàbẹ̀wò sí àwọn ààyè tó lágbára tó lágbára nínú sánmà ọ̀kan nínú àwọn ààyè yẹn òun ni ọgbà iná ọgbà iná ó ti wà nílẹ̀ wọ́n ti dálé ọ̀rẹ́dì ìwọ sáà mọ̀ tó bá ti wù ọ́ wọ́n ti dáná ńlẹ̀ wọ́n ti dálẹ̀ dì ọ́ òun ìdá ti lè káfíìrì wọ́n ti dálẹ̀ de kẹfìrí ọ̀rẹ́dì. anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá fi àwòrán pàṣẹ́ntéèjì ọkùnrin àti obìnrin tí ó wọ̀bẹ̀. the percentage and the categories of the dwellers of the hell dwellers òdiwọ̀n àti ìran-ìran àwọn tí ó wọ̀bẹ̀ òdiwọ̀n àti ìran obìnrin tí ó wọ̀bẹ̀ jùlọ wọ́n jẹ́ aláìmoore sọ́kọ wọn sórí pé ọ̀rọ̀ ọkọ ọlágbára púpọ̀ obìnrin lè wọná tí ó kọ́kọ́ wọná bí ó tiẹ̀ padà wà lìjẹ́ náà àmọ́ yóò kọ́ wọ náná lọ́la pé ó jẹ́ aláìmoore sí ọkọ rẹ̀. ọkọ rẹ̀ ó ti rí ṣe tẹ́lẹ̀ kò wá rí ṣe mọ́ ìyẹn ló sọ di gbà wíwọ́ sí. Si. gbogbo àsìkò tí wọ́n ń dín ẹyin jẹ kọ̀nà sí ìyẹn mọ́ àfi kọ́ máa sọ orí burúkú ọ̀rọ̀ sọkọ kọ́ máa láálé ọkọ kọ́ máa ní sọkọ náà lẹ́yìn ìsá sọkọ ní ìsá ó ti gbàgbé ayé iyọ̀tọ̀ mi tóun àtọkọ ẹ̀jọ̀ jẹ bọ́ sẹ́yìn ó ti gbàgbé. tàbí kí obìnrin míì kó jẹ́ pé kò sí ní tó tó láyé ìtọ́kọ ẹ̀ bá fún kò sí kò tó ariwo kò tó kò tó ní ọmọ pariwo. obìnrin míì ẹjọ́ pé ọkọ òun kì í tọ́jú òun ni ó máa sọ fáwọn òbí rẹ̀ òun ni ó máa rò fún àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n lè bàa lè máa fojú burúkú wo baálé rẹ̀ ọ̀pẹ̀nu náà o ọ̀pẹ̀nu náà ànábì ti rí irú yín wọ́n ti rí irú yín wọ́n ti fi àwòrán irú yín hàn bẹ́ẹ̀ sì pọ̀ nù náà. jaburata ọ lọ túbá lọ́rẹ̀ túbá ni o àmàrà tèmi fún ọ ni pé kó o túbá kó o wá jẹ́ obìnrin tó mọ̀ọ́re tọkọ rẹ bá fún ọ ní nǹkan kékeré mọ rírì rẹ tó bá fún ọ ní nǹkan tó pọ̀ mọ rírì rẹ mọ jẹ́ àbàrà gbé àbàrà mú oore jẹ má jẹ àbàrà mú oore jẹ ìwà ọmọ náà ni fẹ́ ìyọ́nú ọkọ rẹ rí i dájú wípé òun mọ orí tọkọ ẹ ṣe fún ọ. nǹkan lẹ́ẹ̀kẹfà tó ṣe tó fi rí ìyọnú ọkọ rẹ máa dé o jíjìnà sí èpè ṣiṣẹ́ ariwo pípa àti orin kíkọ lásìkò èdè àìyedè nǹkan kẹfà tí ìwọ abilékọ ò ṣe tó fi rí ìyọnú ọkọ rẹ dà wàá jìnnà sí èpè ṣiṣẹ́ wàá jìnnà sí ariwo pípa wàá sì jìnnà sí orin kíkọ lásìkò èdè àìyedè kò sí bí ṣe wà tí àní máa rí èdè ní ẹ̀kọ̀ọ̀kan. àmọ́ nítorí pé wọ́n ń wá ìyọnú ọkọ yẹn ẹjọ́ ń fa ọ̀rọ̀ kan lọ́wọ́ èdè rẹ̀ ò tí ì yé ọ èdè tiẹ̀ náà ò tí ì yé nítorí pé wọ́n ń wá ìyọnú rẹ̀ ò ní bá pariwo ò ní bá ṣe kí ni ò ní bá pariwo ibi tí wọ́n ń lọ́nu. Ọ ń lọ bí kó orí ìyọnu ọkọ rẹ ni Ọ wá nígbà pariwo ń tiẹ̀ bóun bá ń pariwo Ọdụ ẹ ń ti fẹ́ rí ìyọnu gbà ìwọ má ba pariwo. ọ ò ní í ṣépè o ní ò ní máa ṣépè bẹ́ẹ̀ ni ọ wá dá orin lẹ̀ ọ ni máa dá orin lẹ̀ orin tó ga sí pé tọkọ rẹ bá ti ń gbọ́ pé òun kọ́ inú rẹ̀ ó máa bàjẹ́ pé ẹ wòyàwó òun ó ń kọrin ó ń n'ule òwe mọ́ òun nulẹ̀ dípò yẹn ó lọ gbé Kùránì ó máa ṣe dípò yẹn ó lọ gbé náfìlà dìde ó máa dípò yẹn ọmọ máa subhanalai alihamdulilayi jẹ́jẹ́ rẹ torí pé ibi tí wọ́n lọ ni pé ọ̀fẹ́ rí ìyọ̀nù rẹ̀ ẹni tá a rí àìpariwo mọ àìfi ṣépè àìkọrin bu. ìyẹn ni nǹkan kẹfà nǹkan keje tó ṣe tó fi rí ìyọ́nú ọkọ rẹ ó jìnnà sí irọ́ pípa àti ètekéte káì àwọn obìnrin a máa pa irọ́. a máa pa irọ́ irọ́ dùn lẹ́nu wọn bíi tọ́mtọ́m ni bẹ́ẹ̀ sì ni àwọn ètekéte àwọn ètekéte ọ̀fẹ́ rí ìyọnú ọkọ rẹ ó sì ń dá ètekéte síjàpá ni ó ní ìjàpá la mọ̀ mọ́ ètekéte ìjàpá tìrókò ọkọ̀ yánníbo ńlá mọ̀ọ́mọ́ ètekéte ẹni tó ń wáyọ̀nú rẹ̀ ò ní mọ̀ dẹ́tẹ̀kẹ́tẹ̀ sí i ò ní mọ̀ parọ́ fún un torí pé tọ́ ọ bá ti bẹ̀rẹ̀ sí ní parọ́ ò lè pa nígbà kínní tí àṣírí irọ́ rẹ̀ ò bá já ní first time tó kọ́kọ́ parọ́ fún second time yóò jà bí ògà second time third time yóò jà ó lè pa irọ́ lórí ẹ̀ẹ̀mẹwàá kọ́kọ́ ẹ mọ́sí mọ̀pọ̀ ń parọ́ àṣírí irọ́ rẹ̀ ó ti tú lé lọ́wọ́ lọ́gán táṣírí irọ́ rẹ̀ bá ti tú lé lọ́wọ́ kàdúnú sí ọ. bọ́ọ̀ ló ṣe àríyànú rẹ̀ gbà. obìnrin tó bá ti mọ́ parọ́ fọ́kọ kò lè rí ìyọnú ọkọ bẹ́ẹ̀ náà ni obìnrin eléte ebú eléte ebú ó ti mọ àwọn ète tó ọmọ dá ọkọ rẹ̀ ń gẹ̀ẹ́tì ẹ̀ <laughs> ó ń gẹ̀ẹ́tì ẹ̀. ó mọ̀ pé òun dètè ó mọ̀ pé létekete ni ọ́ ó mọ̀ ó mọ̀ ìwọ ló bà nǹkan jẹ́ nínú ilé ìwọ náà ló ké gbàjarì pé ẹ gbà mí o ìmọ̀ bó ṣe jẹ́ o ìwọ náà ló sì bà nǹkan náà jẹ́ nínú ilé. ẹ wo ọkù ẹ obìnrin kan ó dètè kéte sọkọ ẹ wá yí lọ òun ni ìyàwó kẹrin òun ni ìyàwó kẹrin lọ́gọ́ tó dénú lé first wife second wife third wife wọ́n gbà lálejò gẹ́gẹ́ bí wọ́n ti máa gba ìyàwó tuntun ní àlejò wọ́n sì ń bá láìfù lọ obìnrin wa ó wá fẹ́ dètè bí first wife àti second wife àti third wife tó bá nù lé bí ó ṣe lé wọn dànù ó wá bẹ̀rẹ̀ sí ní máa ronú ètekéte rẹ̀ tó bá ti wá ṣe léyìí tí ó bá ti mú un yóò tún ronú omi kó wá wò wípé lẹ́nu ìgbà tí òun fẹ́yàwó kẹrin àwọn ẹjọ́ tí kì í ṣẹlẹ̀ nínú ilé ti ń ṣẹlẹ̀ kí ló ń fa pọ́blẹ́mù yìí ọlọ́run bóun tú àṣírí ẹ ti ń dẹ́tẹ̀kẹ́tẹ̀ yìí